mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògòrè ní kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlú mọ̀ọ́ká olórin ní Burna Boy ló ti fi àtìlẹ́yìn rẹ̀ hàn sí ikọ̀ agbábọ́ọ̀lù Man U pàápàá agbábọ́ọ̀lù Paul Pogba lásìkò tí ó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ bí ó ti gba aṣọ ìgbábọ́ọ̀lù jẹ́sí èyí tí ó ní orúkọ rẹ̀ lára lẹ́yìn tí ọ̀pọ̀ a a ò mọ̀ wípé alátìlẹ́yìn tòótọ́ àti olólùfẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man U ni Burnaboy yìí jẹ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án kò jẹ́ tuntun mọ́ wípé Mide Ọládìméjì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Délé ọmọ wòlíì jẹ́ ẹni tí ó mọ ìlú lù púpọ̀ ṣùgbọ́n ní lọ́ọ́lọ́ yìí ni ó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí ó ti ń lùlù tó sọ wípé ohun tí mo mọ̀ ọ́ ṣe ni mo tún ṣe yìí o bí ó tilẹ̀ jẹ́ wípé òun ò mọ ìlú oníná ìyẹn electric drums lù dáadáa ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ òun ó gbìyànjú agbára òun ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ Ẹniọlá Badmus ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi àtìlẹ́yìn tòótọ́ àti jíjẹ́ olóòótọ́ tí ìlú mọ̀ọ́ká Fúnkẹ́ Akíndélé hàn nípa sísọ wípé sinimá tuntun ọmọ Ghetto the Saga òun ló sì ń gbégbá orókè lọ́wọ́lọ́wọ́ káàkiri gbogbo àgbáyé ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje kò fẹ́ sí àwọn làmìlaka tí kò sí níbi ayẹyẹ ọjọ́ ìbí Mo Abudu ẹni tí ó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré àti àwọn olóṣèlú tó ń ti àwọn tó ti làmìlaka nínú ìṣòwò gbogbo ó ní wọ́n wà níbi ọjọ́ ìbí náà àwọn bíi D'banj Rita Dominic tó kẹ́ Makinwa tó fi dórí gómìnà ìpínlẹ̀ Èkó gómìnà Sanwó-Olú Fẹ́mi Gbàjàbíàmílà àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ayélujára sì ń kan sáárá sí Mo Abudu tí wọ́n sì ń gbàdúrà wípé kí olódùmarè jẹ́ kí ó pẹ́ nílé ayé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajà olórin Shina Rambo ó ní àwọn olólùfẹ́ rẹ̀ lórí ayélujára ti ń kí wípé ó kú oríire ti ọkọ̀ tuntun eléyìí tí olódùmarè ṣẹ̀ṣẹ̀ fún ní orí ọ̀fẹ́ láti rà bí a kò bá gbàgbé wípé ní lọ́lọ́ yìí ni Shina Rambo fi àwòrán àti fídíò sí orí ìtàkùn ayélujára rẹ̀ léyìí tó fi ṣàfihàn ọkọ̀ tuntun èyí tí olódùmarè ṣẹ̀ṣẹ̀ jogún fún un ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń kí gbajúmọ̀ àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni ọmọyẹlé ṣòwòrẹ́ àti aya rẹ̀ wípé wọ́n wọ́n kú ayẹyẹ ọdún mẹ́tàdínlógún èyí tí wọ́n ti ṣègbéyàwó wọ́n sì ń kí wọn wípé kí olódùmarè kó dà wọ́n lágbà láti gbádùn ìgbéyàwó wọn síwájú àti síwájú sí i ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin òṣèré Stan Nze àti Blessing Obasi ni wọ́n ti so yìgì ìgbéyàwó wọn báyìí ní ìlú Èkó tọ́pọ̀ àwọn ènìyàn sì ń kí wọn kú oríire òṣèré Stan Nze àti Blessing ló lo ìtàkùn ayélujára wọn láti fi àwòrán tó ń ti fọ́nrán ìgbéyàwó wọn sórí ayélujára níbi tí àwọn méjèèjì ti ń jó mùkúlùmùkẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń sọ wípé Olódùmarè á jẹ́ kí ìgbéyàwó kó mu àdùn wá ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta jẹ́ kógun ó mí jẹ́ kógun ó sinmi lọ́pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ Annie Idibia ń kọ sí i lórí ayélujára látàrí àwòrán àti àtẹ̀jáde kan èyí tí yóò fi sórí ayélujára ní kòpẹ́kòpẹ́ yìí tó sọ wípé àṣìṣe mi ò ní yóò padà ṣiṣẹ́ orí ọ̀fẹ́ fún òun bó bá dọ̀la Annie Idibia ó ní ó ti ní awuyewuye pẹ̀lú àwọn asọ̀kan nínú ìdílé rẹ̀ pàápàá nínú ìgbéyàwó rẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ àti àwọn ìdílé rẹ̀ pẹ̀lú léyìí tí ó sọ wípé lásì lásìkò yìí o àṣìṣe tóun ṣe yóò padà ṣiṣẹ́ orí ọ̀fẹ́ fún òun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń sọ wípé a ní ìdíbíà èyí tó sọ lórí ọ̀rọ̀ yìí ó tó gẹ́ẹ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká òṣèré Fúnmi Ẹlẹ́wà ló lo ìtàkùn ayélujára rẹ̀ fi sọ wípé mo tún ti ṣe bí mo ṣe máa ń ṣe o mo ti wá àǹtí Bùsáyọ̀ rí lórí ayélujára bí a kò bá gbàgbé wípé arábìnrin kan ni ọ̀rọ̀ rẹ̀ gbọ́ orí ayélujára kan ní ọ̀sẹ̀ tó kọjá látàrí bí ó ti ń ná owó tí kò pé igba náírà fún olórin ní wàsówàsó tó sì ń sọ fún olórin yìí kó máa kí òun ní mẹ́sàn-án mẹ́wàá wípé Bùsáyọ̀ lórúkọ òun léyìí tó jẹ́ pé ọ̀pọ̀ àwọn olórin ọ̀pọ̀ àwọn onílù pàápàá àwọn òṣèré òṣèré òun ni wọ́n fi àwòrán rẹ̀ sórí ayélujára wọn ní báyìí òṣèré Fúnmi Ẹlẹ́wà sọ wípé ẹ gbọ́ o mo ti wá àǹtí Bùsáyọ̀ mo sì ti rí wọn ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká òṣèré Ṣọlá Allyson ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ tí èròǹgbà rẹ̀ sọ síta wípé bíborí òun kì í ṣe nítorí ẹ̀sìn kankan ṣùgbọ́n òun ń borí òun sì máa ń wégèlè nítorí àṣà ilẹ̀ adúláwọ̀ tó yanrantí ni Ṣọlá Allyson ló sọ ọ̀rọ̀ yìí lórí ayélujára rẹ̀ látàrí bí àwọn kan ṣe fẹ́ máa kọminú nítorí àìborí rẹ̀ nígbà mìíràn tó onígbàgbọ́ tàbí òun jẹ́ aláìgbàgbọ́ bẹ́ẹ̀ sì ni kò ní ohunkóhun ṣe pẹ̀lú ẹ̀sìn òun ń borí òun sì ń lo gèlè nítorí wípé ó jẹ́ àṣà pàtàkì nínú àṣà ilẹ̀ adúláwọ̀ kò ní jù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ẹ tún jẹ́ kájọ pàdé nígbà mìíràn tí tó fi máa dìgbà mí ọ̀hún kọ́ ẹ jẹ́ ká rántí wípé sá ipá tirẹ̀ láti ṣe àṣeyọrí nílé ayé tí mọ̀ dájú wípé olódùmarè yóò bùkún sí iṣẹ́ ọwọ́ rẹ̀ ṣògo rẹ̀ nìkejì lórúkọ tèmi ó dàbọ̀.